hadith four four two three an sahal ibnu sa'ad anna rajulan qal ya rasulallah araita rajulan وجد مع امراته رجلا أيقتله فتلاعنا في المسجد وأنا شاهد látọ̀dọ̀ sáàlù ọmọ sáàd dájúdájú ọkùnrin kan sọ pé òjíṣẹ́ àlọ́ àrọ̀ ìta rọ́jò lánàá kí lórí sí kí ọkùnrin kan wájàdá máa ìmọ̀ra àti rọ́jò lánàá kó bá ọkùnrin kan pẹ̀lú ìyàwó rẹ̀ kó máa bá ṣàṣepọ̀ àyàkútúlùhù ṣé kò fọwọ́ ara ẹ̀ pa á ànàbí ò fèsì ànàbí ò fọ èsì orí pé kan èfèsì ló wa títí àwọn ọkùnrin kan àtobìnrin kan ní bá gbé mátà yẹn wá pé èmi kọ́ ni mo lóyún ìwọ ló lóyún èmi kọ́ ni mo lóyún ìwọ ló lóyún wọ́n pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn dé tẹ̀lé ìbéèrè tẹ́ni ìbéèrè fatala ana fili masjidi nígbà tí wọn ò mẹ́ni tó lóyún wọ́n fi èpè yanjú ẹ̀ wọ́n fi èpè wọ́n fi yanjú ẹ̀ wàhánà shahid sáàlù ní mò ń bẹ níjókòó mo wà ń bẹ tí ìṣẹ́bilé láàrin tọkọ-tìyàwó yẹn fi wáyé nínú mọ́sálásí. ìyẹn túmọ̀ sí pé àwọn nǹkan tí máa bí ẹ wá ṣépè tó wáyé ó lè wáyé nu mọ́sálásí. No àwọn nǹkan tí ó lè bí pé ẹ̀rọ ẹ̀yin méjèèjì ẹ̀rọ àmọ́ àwọn ayé ní èpè ó lè ṣẹlẹ̀ nínú mọ́sálásí. báàbùn ìdá báyìí tán yùsọ̀lì ìdá báyìí tán yùsọ̀lì haythu ṣáà au aisu umira wala yatajassas orí ọ̀rọ̀ ìdáàdà kọ́là báyìíta nígbà tí ẹnìkan bá wọ inú ilé kan yusọ́lì haifu ṣáà ó máa kírun ní ààyè tó bá fẹ́ ní haifu umira tàbí ní ààyè tí wọ́n bá ti pa láṣẹ fún un wàlá yàtàjà sàs tí kò sì ní fimú fínlẹ̀ ọlọsílẹ̀ ẹnìkan ní ìsìn ọ̀rọ̀ jẹ mọ́ pé o fẹ́ kírun ìwọ fúnra rẹ lọ́ọ́ píkì pé ibi tí mo ti fẹ́ kírun rèé ni àbí onílé ni ó sọ pé àfa tẹ bá fẹ́ kírun ẹ kírun bẹ́ẹ̀ tó sì ní máa wá wá nǹkan kan káàkiri nǹkan tí ò sọnù tó ní mọ wá káàkiri pé ó sì ní kí n kírun ní ààyè ẹ jẹ́ kí n wo ẹ kí n wo abẹ́ matrasi náà ẹ jẹ́ kí n wo abẹ́ kápẹ́ẹ̀tì náà ilé oúnjẹ lọ kì í ṣe lè tiẹ̀ ṣé ìwọ lọ́ọ̀yàn ibi tó ti kírun ni àbí onílé ni sọ o lè kírun ní àyè yìí. Addis four عن عتبان ابن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتاه في منزله فقال أين تحب أن أصلي لك من بيتك قال فأشرت له إلى مكان فكبر النبي صلى الله عليه وسلم وصففنا خلفه فصلى ركعتين Hadith 424 عن عتبان láti ọ̀dọ̀ ìtìbáàn ibnu malik ọmọ malik kí Allah yọ́nú sí i anna nabiya sallallahu alayhi wa sallam dagudaju anabi sallallahu alayhi wa sallam ataahu fi manzili anabi wá bá a ní ilé rẹ̀ fakọl nígbà tánabi ti dé sí ilé rẹ̀ tán ilé ìtìbán anabi wá sọ fún bẹ pé. aina tuhibu an usalliya lak aina tuhibu an usalliya laka min baitika níbo lo fẹ́ràn níbo lo nífẹ̀ẹ́ sí pé kí n ti kírun fún ọ nínú ilé rẹ̀ sọ ti rí báwọn pé kì ṣe ìwọ ló ṣẹ̀ṣà pé ibi tó ti fẹ́ kírun rẹ̀ òun lé ní ọ̀sán fún ọ pé ẹ̀ lè kírun bíbáyìí ètì bá ń sọ pé fàṣàrìtù làhù ìlà màkání mo bá júwe mo nà ká sí àyè kan nínú ilé náà pé o lè kírun fún wa níbí so ànábì bọ́ síbẹ̀ láì tọpinpin pé báwo ni ibẹ̀ ṣe rí fàkàbàrà nàbí sallallahu alaihi wasallam ànábì sì ṣe Allahu akbar wasọfafna kọlifa a sì tò sí ẹ̀yìn rẹ̀ fasọlá rọkà tẹyìnì ó sì kí rákà méjì fún wa. nínú súnà ànábì tó wà fún àwọn aṣíwájú tí àwọn èrò ẹ̀yìn náà sì lè lò ó òun ni pé ànábì máa ń ṣàbẹ̀wò sí ilé àwọn sọ̀hábà kọ̀ọ̀kan ẹni bákan náà tó bá wá lọ ọbẹ̀ tó bá ṣe kò ń gẹ́ àsìkò ìrun ọ̀ràn yàn yóò kì fún wọn bẹ̀ tí ó bá ṣe kò ń gẹ́ àsìkò ìrun ọ̀ràn yàn yóò wà náà fílà tí ó kì fún wọn. yóò yé mọ́sílì wọ́n ń lọ ní ẹ̀yìn lásìkò dùà mọ́sílì àbẹ̀wò ẹ̀ sílé àwọn sọ̀hábà ẹ máa ń jẹ́ lẹ́yìn àsùbá lásìkò oorun duha. báàbò lè masajidi filibuyut báàbò lè masajidi filibuyut orí ọ̀rọ̀ àwọn mọ́sálásí tó wà nínú ilé sọ lẹ́tọ̀ọ́ ká So kọ́wá gá sí pé nínú ilé yẹn a fi ibì kan ṣe mọ́ṣáláṣí tàbá tiẹ̀ mọ̀ọ́mọ̀ kọ́ ibì kan tá a pè ní mọ́ṣáláṣí. wàsọ́là àlèbàrọ́ ibùnú azib radiyallahu anhu fi masjidihi fi dàríhi. jamaa bàrọ̀ wọ́n máa zì bí kí Allah yọ́nú sí i ó kírun jamaa nínú mọ́sálásí rẹ̀ nínú ọgbà ilé rẹ̀ ó kírun jamaa fún àwọn ará ilé rẹ̀ nínú mọ́sálásí tó wà nínú ilé rẹ̀. ó fi yẹn ṣe tàlík hadith four two five. Okay. عن محمود ابن ربيع الأنصاري رضي الله عنه عن عتبان ابن مالك رضي الله عنه وهو من أصحاب رسول الله صلى الله عليه وسلم ممن شهد بدرا من الأنصار أنه أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله قد أنكرت بصري وأنا أصلي لقومي فإذا كانت لأمطار sálàlì wáádìí alẹ́dì báyìí wà báyìí náà hùm lam astati an atiya masjidahu fausalliya bihim wa wadidtu ya rasulallah annaka ta'tini فتصلي في بيتي فأتخذه مصلى قال فقال له رسول الله صلى الله عليه وسلم فسأفعل سأفعل إن شاء الله قال عتبان فغدا رسول الله صلى الله عليه وسلم وابو بكر حين ارتفع النهار فاستاذن رسول الله صلى الله عليه وسلم فأذنت له فلم يجلس حتى دخل البيت ثم قال أين تحب أن أصلي من بيتك قال فأشرت له إلى ناحية من البيت فقال رسول الله صلى الله عليه وسلم فكبر فقمنا فصفنا فصلى ركعتين ثم سلم قال وحبسناه على خزيرة صنعناها له قال فثاب في البيت رجال من أهل الدار ذو عدد فاجتمعوا فقال قائل منهم أين مالك ابن دخيش أو ابن دخش فقال فقال بعدهم ذلك منافق لا يحب الله ورسوله فقال رسول الله صلى الله عليه وسلم لا تقل ذلك ألا تراه قد قال لا إله إلا الله يريد يريد بذلك وجه الله قال الله ورسوله أعلم قال فإنا نرى وجهه ونصيحته إلا للمنافقين قال رسول الله صلى الله عليه وسلم فإن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله قال ابن الشهاب ثم سألت لحسين ibn muhammad ali ansori wa huwa ahadu bani salim wa huwa min saratihim an hadithi mahmud ibn rabi fasaddaqahu bidhalika. an mahmud hadith four two five an mahmud látọ̀dọ̀ mahmud ibn rabi ọmọ rabi ansori ara madina radiyallahu anhu ana itibana ibn malik radiyallahu anhu dagudaju itibana ọmọ malik kí aláwọ yọ́nú sí wàhùwà mi ni ashabi rasulillahi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn sàbí òjíṣẹ́ aláwọ mímọ ṣahida badirọ ó wà nínú àwọn tó ja ogun badiri ó lọ sí ogun badiri mínàlẹ ansọr ó wà nínú àwọn ansọrù sẹ anahu ọkùnrin tí ń ròyìn ẹ yìí àtà Rasulullah sallallahu alayhi wa sallam òun ló wá bá òjíṣẹ́ Ọlọ́run o sallallahu alayhi wa fakọ́ọ̀lù sọ pé ya kọ́dí àǹkárítù bá sọrí ojú ti kọ́lẹ̀ o mi ò rí na o mi ò rí na dáadáa mọ́ èmi ni ìmáàmù àwọn èèyàn èmi ni mo máa ń kírun fún àwọn èèyàn mi. fàyìdà kánà ti lè àmùtọ́ nígbàkígbà tójò bá ti wá rọ̀ sáálà wá dí inú ọ̀gbun àlàdí bẹ́ẹ̀ ọ̀gbun tó la èmi àti wọn láàrin yóò wà kún fún omi yóò kún fún omi tí ó máa sàn lam aesthetic mi ò wá ní lágbára àní àtìyá masjida o láti wá sí masalasi wọn. fàwùsọ́lì bíhìm láti wá kírun fún wọn. wàwàdìtù ya Rasulullah sọwárì ntọ́ wá wù mí báyìí òbíṣẹ́ ọlọ́run wọn ni pé anaka ta àti ní. mo fẹ́ kó wá bá mi ńlé fatusọ́lì àfi ìbáyìtì mo fẹ́ kó kírun nù lé mi fa àtàkìdáhù mùsọ̀là ibi tó o bá ti wá tó o ti dúró kírun yẹn kí n wá sọbẹ̀ dìbò kírun mi ọjọ́ tí n bá ti lè lọ sí ọ̀dọ̀ àwọn jàmá mi ibi tó o bá ti dúró kírun yẹn èmi ò ti sọbẹ̀ di mọ́ṣáláṣí inú ilé mi màá lè kírun bẹ́ẹ̀. kọ́ọ̀lù fàkọ́ọ́lá làhùrọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah wa sọ fún pé sàáfà àlọ́ insha Allah pẹ̀lú yọ̀ǹda ọlọ́run màá ṣe bẹ́ẹ̀ màá wá màá wá. kọ́ọ̀lù àìtìbáàni ìtìbáànù tó gbàdí sí wa ọ ní fagada rasulullah sallallahu alayhi wa sallam wa abubakar òjíṣẹ́ ọlọ́run àti abubakar nígbà lọ láàárọ̀ hina hirtafa anaha nígbà tí ọ̀sán gbẹnu sókè ẹ̀yẹn ni àsìkò ìyálẹ̀ta sànkẹ́ mọ́sálẹ̀ kan wípé mostly àsìkò ìyálẹ̀ta ló máa ń lọ sí ọ̀dọ̀ àwọn sàbẹ̀ rẹ̀ fastadana rasulullah sallallahu alayhi wa anabi délé mi ọ̀sálàmà salamu aleykum ṣe ń wọlé fa àdíntuláhùn mo yọ̀ǹda fún ọ wọlé falamu yejilis bó ṣe wọlé kò tí ì jókòó hàtà dákọ̀lá libẹ́ ìta títí tó fi wọnú ilé lọ fún makol lẹ́yìn náà ó sọ pé àyìnà tòhíbù and òsọ̀lìyà min baitika níbo lo nífẹ̀ẹ́ sí pé kí n ti kírun nùlé rẹ̀ kọ́ọ̀l fa ashartu lahu ila nahiyati min albayt ntì bá lè sọ pé mo bá nawọ́ sí agbègbè kan nínú ilé mi faqama rasulullah sallallahu alayhi wa sallam bá dìde náà ro fakabara ó ṣe Allahu akbar fakumuna àwa fasọ́fànà ọba tó wá sẹ́yìn rẹ̀ ó tó wá pé ọ̀yà ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ báyìí náà nípa ti kàdísì kan lẹ́ẹ̀kan pé ọmọ rìn náà rí ẹ̀yìn. Anabi dúró sí Allahu rẹ̀ ó sì tó wá fasọ́lá rọ̀kà àtẹ̀yìn ó sì kí rákà méjì thumma sallama lẹ́yìn náà ó ìyẹn ni ẹ̀rí tí àwọn àáfàá mú wá pé tá a bá lọ kí èèyàn lé tó bá jásìkò dùhà tá a sì fẹ́ kí dùhà àlèkè níjàmá wọn nìyẹn yàtọ̀ sí pé ká dá ọjọ́ ìpàdé sínú mọ́sálásí fún dùhà eléyìí táwọn ìyá lásàlá tù dálẹ̀ ẹ pé àwọn èèyàn lásàlátù àwọn ti mú ọjọ́ tí wọ́n pè ní ọjọ́ àdúrà tó sì já sí pé nínú fọ́mátì àdúrà àwọn náfìlà wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àdàdálẹ̀ tí wọ́n nìyẹn eléyìí tá n ká ìkòdójúrú tó bá lọ kí ọmọ ìyá rẹ òde bẹ́ẹ̀ tán ọba ní ọ̀fẹ́ ṣe náfìlà àdúrà ó ìwọ ọmọ ìyá mi wọn náà jọ́ ìmí ìyẹn lẹ́tọ̀ọ́ ó ti yé summa sálámà ànábì sálámà kọ́ọ̀lù wàhábàsínáhù aláhọ̀zírọ̀ sọ̀nànáhàlàhù pànábì kírun tán àwa dájókòó fún oúnjẹ kan tó pè ní kọ̀zírọ̀ eléyìí tá a ṣe fún un oúnjẹ kan lọ́dọ̀ wọn náà ń pè ní kọ̀síírọ̀ wọ́n máa ma ṣe oúnjẹ yẹn fún anabi sallallahu alayhi wa sallam láti fi ṣe ìgbàlejò rẹ̀ kọ́l fàfáàbà fil bayti rijalun min ahli dar báwọn èèyàn ṣe gbọ́ pé anabi ti wá bá ìtìbáàn báwọn èèyàn ṣe ń yá dénú o àwọn tó wà nílé àwọn ònlé ọ̀tún ònlé òsì òun lè wájú òun lè àárín a ànábì bẹ́ẹ̀ lè rẹ òun bàbá ànábì bẹ́ẹ̀. záwu adad wọn ló ń kà yẹn ni pé wọ́n pọ̀ fàṣítàmáhù gbogbo wọn bá sarajọ ńgbà wọn sarajọ sí ọ̀dọ̀ ànábì tán fàkọọlà kọ hilu minuhum lọkùnrin kan nínú wọn bá sọ pé aina malik ibnu dukhaishin maliki ọmọ dukhaishin dà tí wọ́n bá pè ní dukhaishin wọ́n pè ní dukshun dukhaishin ni tẹsgíru fún dukshun ok Maliki ọmọ dukshun dà ẹnìkan ní aina máàlìkì máàlìkì dà ọmọ dukhaishin. Ah, fàkọ́lá báàdùhùm àwọn kan bá ní à ah, zálìkà munafik sọ ọmọ ni munafik ni kò ní wá kò ní wá láàyò hibulọ́ hawa rọ́ṣúlà ẹni tí ò wulẹ̀ nífẹ̀ẹ́ ọlá àtòjíṣẹ́ rẹ̀ ní àgbápá nàbí wá bí ní àwa bíbá yìí kò lè wá fàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam látẹ̀kùlù dhalik anábìíní káyì má sọ tó sọ mọ́ aláàtàrọ́ọ̀hù ṣé ọ rí ẹni yẹn pé kọ́díkọ́ọ̀là láìláha ìlọ̀lọ́ ṣé ọ rí ẹni yẹn pé ó ti sọ pé láìláha ìlọ̀lọ́ yuridu bidhalika wájú Allah tó ga sí pé èròǹgbà rẹ̀ lórí kẹ́límà tó wí ni láti fi rí ojú rere Allah o kì í ṣe pé láti fi wá ilé ayé mùnáfíkì máa ń wí láìláìlá lọ láti fi wá orí ayé ni àmẹ́ni tẹ́ ń sọ yìí ó wí láti fi wá ojúrere Allah ni so possibly kò sí around eh? pé mo wá síbí báyìí lónìí ẹ̀yin tẹ́ wà available ẹ sì wá jókòó tì mí wá yẹ́ mi sí òun tóun ò wà available àá ẹ ti yá aṣọ́ di mùnáfíkì báwọn wọ́n ti yá lẹ̀ ẹ́. <laughs> Ah, ọlọ́run ṣàánú wa ọjọ́ lílẹ̀ ó ti pẹ́. kọ́l Allah wa rasuluhu alam ẹnìyẹn sọ pé Allah àti òjíṣẹ́ rẹ̀ ni ó nímọ̀ jùlọ. Ah, lẹ́yìn ìgbà tí ìyẹn ṣẹlẹ̀ tán ẹni tó sọ pé fàyínà nàrọ wájíyàhù wánà sí hátàhù lálẹ́ munafikin ó ní àwa náà ṣàdédé sọ bẹ́ẹ̀ ṣe é rí ọ̀dọ̀ àwọn mùnàfìkì lójú ẹ̀ wá àwọn mùnàfìkì ni onímọ̀ràn rẹ. Ọdọ wọn ni máa jókòó sí i ṣe gbàgbọ́n náà rí nǹkan wí ọ̀dọ̀ àwọn lójú àwọn ni onínàsíà rẹ̀ àwọn ni ọlọ́rọ̀ rẹ̀ tẹ́jọ́ máa fomi ìjọ toro ọ̀rọ̀ ọ̀dọ̀ wọn lọ́wọ́ ọ̀dọ̀ wọn ni máa sábà lọ nítawà náà rí nìyẹn ànábì tún tún ọ̀rọ̀ ẹ̀ sọ pé fàyínà lọ́ha nítorí pé dájúdájú àlọ́ kọ̀dẹ̀ haram àlànà ó ti ṣe léèwọ̀ fún iná. man qala la ilaha illallah ẹni tó bá sọ pé la ilaha illallah yabtagi bidhalika wajhi Allah tó ga sí pé wíwí tó wí yẹn o ó fi wá ojú rere Allah òní ànábì ò lo ọ̀rọ̀ tiwọn ohun táwọn ń sọ ànábì ò lo ohun tí Allah subhanahu wa ta'ala. tó fi hàn ànábì rẹ̀ nípa ẹni náà ànábì tó ń rìpíìtì fún wọn ẹ má pè é mùnàfíkì o gbẹtàdé sì yẹn parí sí nìyẹn kọ́lá ibùnú shihab ọmọ shihab ọ wà nù àwọn tó gbàdí sí wa ọ sọ pé lẹ́yìn ìgbà tí mo gbàdí sí sàálìtù lù hùsáìn ibnu muhammad al-ansori mo wá lọ bí usainu ọmọ muhammadu léèrè tó náà sì jẹ́ ará madina wàá wà ahadu bani salim ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ sa nínú àwọn àwọn ọmọ salim ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ salim wàá wà mí sàrọ́ọ̀tìhìm kódà kì í sọ ọmọ ọ̀kan nínú àwọn aṣáájú wọn ló wà. mowa bilere an adisi mahmud ebu nuro be adisi ta ka nan pin adisi mahmud adisi un se lo to lo sele faso dako hu bi dalika oni be ni madisi risiri gele na lo si gbo on tadisi fe ko wa one ni pe tá a bá lọ sí ilé ẹnìkan ó ní kó júwe ibi tá a ti kírun fún wa two ó ní pé káyé máa sáré lẹ àwọn èèyàn káyé máa sáré lẹ àwọn èèyàn wàhálà tí ń bẹ níta ní ìsìn láàrin àwàálùsùn náà òní wọ́n lé àwọn èèyàn tààrà.